Don't touch them, oh. Wàhálà máa ló jókòó. Don't touch them, oh. Burúkú máa ló jókòó. Àbáládé Suyan. Abalade Chicken. Ẹ pẹ̀lẹ́ bọ̀dà, wọ́n ti ṣí gbámọ́ yìí náà lórí. Ọ̀tọ̀ láládé Suya, ọ̀tọ̀ nìfẹ́ mi, ọ̀tọ̀ ni kinní kan, ayọ̀ mi tún lélẹ̀. Sáyidì, Sáyidì, Sáyidì. Kí ló ṣẹlẹ̀? Sáyidà, Sáyidà o ṣáídà o. kó o gbàgbọ́ wa máa fi play game for. ẹ kó o mú fóònù wa máa game for. ẹ. ṣáídì kí ló tó pè mí pé jaya bẹ́ẹ̀. ta ló ń yẹ. ṣáídì o ah. ah, má Kilo kí ló ṣe é gangan náà. kí ló dé tá n gbé ibẹ̀ tó dáa. ṣáídì báwo lára báwo lára báwo lára ṣáídì. kí ló ṣe é. ọkọ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú owó jẹ́ kí n mọ̀ gbọ́n nǹkan tó ń sọ yẹn ó kàn sátátá tó tó ni kò rán yàn o nǹkan do fast na mo dey comot here now i mean na here we want am down na here we go sleep. ti na abeg chill o ah, owó mi mo fẹ́ sọ na if i no finish wetin i dey drink i no dey enter in fact after this i go take another black start join am. kí ló wá ṣe ń bì. malẹ́bí làwọn jàre. má bínú ẹjọ́ sẹ́yìn ni mánéjà mi bá yín. Ah, rárá o rárá o má jẹ́ kó bàjẹ́ àdúgbò ilà wa adẹ̀kọ́ tẹ bẹ̀rẹ̀ sí ní nǹkan tí inú mi fi dùn sí gbogbo nǹkan tẹ́ tó wà ńlẹ̀ yìí báyìí ni ẹ rí ẹ̀sùn kankan kà sí èmi lẹ́sẹ̀ òun ni inú mi fi dùn gan sí nǹkan tó wà ńlẹ̀ yìí. orí ẹ̀ orí ẹ̀ ń sáré kọjá bó sì torí ìwà lè sáré. èmi bá ọ̀sán fún wọn ni lára àwọn tó ìdílé ìwọ ni. ìdílé dé kàìdí àti ṣáìdá. What do you do?